جزاكم الله خيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأديه الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد آه، أدوقف الله وضع أطريك أتيك فهو النبي ومحمد وعلى النبي وصحابه bẹni tí ń tọ̀lá ní anábì sallallahu alaihi wasallam títí fìdí ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà abẹ́lúwa kò fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí wọn. gbogbo àwọn tí àwọn ń gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí. ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ọ̀rọ̀ àlálílá nínú Islam. so à ń ṣàlàyé fúnra wa wípé kí àwa mùsùlùmí ká fi ọkàn wa balẹ̀ ká má kó ohun tí kò ṣe é kólé kàn káwọn máa kólé kàn hílàhílo wàhálà fìtínà ìjàngbọ̀n nínú ìgbésí ayé mùsùlùmí tí ń ṣẹlẹ̀ láti di àlálélá wà ní bùkátà sí kí ó yí ẹnìkọ̀ọ̀kan wa. eléyìí ní jẹ́ kí a lè máa ṣe ọlọ́run lákọ̀ọ́kọ́ táwọn ọmọ ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà látara ipe à ń lálà torí pé kí ni nǹkan tí nǹkan jẹ́ kó yé wa níbi ọ̀rọ̀ àlá ni pé ọmọ ènìyàn tí kì í ọlọ́run gbọ́dọ̀ sọ pé àlá rẹ òdodo ni dandan ni kó ṣe é torí ò kì ọlọ́run ọba ẹ̀rí nígbà míì gan ọ̀nà tí ṣètọ́nà dẹfẹ́ lómi ni pé aláàrẹ ọmọ ẹṣẹ àwọn aláàrẹ kọ̀ọ̀kan ọmọ ẹṣẹ yóò ti wá dúró lórí pé aláwọn máa ń ṣẹ aláwọn máa ń ṣẹ sórí ṣètọ́nù ti gba ọmú nà tọ́nù ti gba ọmú. àìmọ̀ mélòó mélòó yẹn tó ṣe pé níbi ẹ̀sìn lọ́kọ̀ọ̀kọ̀ ẹ̀sìn ló lóun fẹ́ ṣe àlá náà lọ bá ayé rẹ̀ jẹ́ àlá sọ di ọ̀tọ̀ ọlọ́run lódìdí ọ̀sọ̀dọ̀tọ̀ ọlọ́run lódìdí kódà ẹ̀ẹ́ ó sẹlòmíì di ẹni tí ó jẹ ọmọ ná kódà tí ò ní jáde nínú ná yẹn mọ́ yányán látara pé ó lálà ẹ̀rí wàláì tí wọ́n bá ń súnmọ́ àwọn ènìyàn ẹ̀ mọ̀ pa èèyàn ń nù látara àlá látara àlá lèlòmíì ò lálà yóò lóun ti di kinní kan wọ́n ti di wòlé ọlọ́run wọ́n ti di kinní kan wọ́n gbé òun gẹ̀ẹ́sìn ẹ̀sìn àlùbùrákì wọ́n gbé òun gun kinní kan wọ́n bára wọn ní alẹ́ra tó lágbára àlálọ̀ ńlá òkè ń ṣànẹ́bí ọlọ́wọ́n ọba ẹ̀ríkà sọ́njú ní ìkẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam gángan òun ló pín àlásí mẹ́ta anẹ́bí ní arruhiya as-salihah min Allah anẹ́bí ní àlá dáadáa ọmọ ń wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní ẹlẹ́ẹ̀kejì òun ní àlá burúkú òun ní al-hulm ash-shaytan ní mọ̀ ń dálẹ̀ ẹ̀rí gbogbo nǹkan tí yóò bá lálàá lójú oorun tó ṣe pé nǹkan yẹn yóò takò òfin ọlọ́run ọba àbí àwọn èèyàn ń ṣàlàyé fún ọ pé eléyìí mọ̀ takò òfin ọlọ́run ní tó ló lálàlá yìí òfin ò ti mọ̀ pé alhulm aláburúkú lèèyàn láyẹn ṣe wá rí àwùjọ tí a wá wà yìí náà ni àfi kí ẹ̀sìn kó yéèyàn kẹ́sìn ó yéèyàn dáadáa tí n bá ń ṣàlàyé pé kẹ́sìn ó yéèyàn òun ni kí súnà nàbì sallallahu alaihi kó yé ọ kó yí ọ pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam kó gbọ́ sàlàfíà yé kó yí ọ yékéyéké wàláhì wàláhì ọ̀nà kan tí òfin ní sọ̀nà nìyẹn ọ̀nà kan tí òfin ní sọ̀nà nù ẹ lè gbọ́ ẹ lè gbọ́ rí ipe ọ̀kan nínú àwọn tó ti kọjá tó ti kọjá tó wá jẹ́ pé ìlànà súnà nàbì sallallahu alaihi ní tọ̀ tí wá lè kọ́ wọn wá ka aburú ọ̀ràn dídá ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run kí wọ́n máa kà á sí lẹ́sẹ̀ kí wọ́n kà á sí lẹ́sẹ̀ abẹ́ni tó bá tọ́ lànà tó fi ẹ̀bà wọn bá mú tí wọ́n ka ẹbọ ìṣẹ́lọ́run ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run tí wọ́n kà á sí lẹ́sẹ̀ ètò wa burú ni pé òun àmọ́ kà á kó pé wọ́n ń ké bàlẹ̀ kí á àwọn tó ti déwájú ọlọ́run àwọn tó ti dépò lálánà so eléyìí rẹ̀ kí yẹn ò ronú ah, ibi tí mo fẹ́ lọ ní èmi mo ní pé mo fẹ́ ṣàlàyé tí ànábì sallallahu alaihi wasallam àti bí kánábì tú fún wa tó pé àti ni yóò sì dà gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà fún wọn nínú ìgbésí ayé rẹ̀ wallahi tó bá ti gbọ́ yín tí mo fẹ́ sọ yìí yé àwọn àdìsí mi mẹ́ta tí mo fẹ́ kà yìí tó bá ti yé ọ lórí ọ̀lọ́ àlá ah! lọ́n ti sànù rẹ̀ lọ́n ti sànù rẹ̀ so àdìsí yẹn wá ní ọ̀dọ̀ ẹgẹ́ bí ẹn pé wọ́n fún yàn ní irinṣẹ́ principle ni tó mọ̀ fílò pẹ̀lú gbogbo àlá because àlá kìí jọra wọn ọ̀nà oríṣiríṣi ni máa ń gbé wá títẹ̀ mi ò lè jọ tiẹ̀ títẹ̀ ò lè jọ tèmi so n tí o ti gbọdọ̀ mọ́ ṣẹlẹ̀ sí yẹn ni ní gbogbo ọjọ́ ayé tí yẹn bá ti ń ṣẹ̀mí láyé ìyẹn sùn yẹn lálà so wọ́n fi tínú ara rẹ̀ so sallallahu alayhi wa sallam nínú hadithi abi sa'id khudri òun ni àkọ́kọ́ hadith mo fẹ́ kà النبي صلى الله عليه وسلم نكي أبو سعيد الخدري سمعت النبي صلى الله عليه وسلم يقول قلوا بطا النبي إذا رأى أحدكم رؤيا يحبها النبي ني طبال لا لا تشكي وقال لا يكيري في نور الدون الله لا ما هو بتاتي ما منيه gbogbo àlá tó bá ti jẹ́ ìdùnnú fún ọ lójú oorun rẹ tó dùn ọ́nú ọlọ́la pé o di olówó lójú oorun ọlọ́la pé o di ọlọ́lá o wà ní ipò lálá ẹ pé inú yóò dùn lójú oorun yẹn inú yóò dùn àbẹ́ni tí kò tí bí wọ́n ti lála pé òun bímọ lójú oorun ẹni tí ìṣòro kan ṣẹlẹ̀ sí ó sì lálàá ìṣòro yẹn sì ti lọ fún un ẹni tó rẹ̀ ó sì lálàá ara òun sì ti yá àwọn ah, ìsìn wá ń rìn káàkiri ó yẹn lè wà lọ́sítà tí ó sì lárú àlá yẹn anábì ní tó bá ti lárò alábàáhùn tó dùn ọ̀nù yẹn fa innama hiya minallahi ta'ala ọlọ́run ló ọkọ̀ mọ̀ pé àlá tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn ó ti parí léèwé ọ̀hún wá ọ̀nà ọ̀nà ọ̀nà tó mọ̀ fi jẹun ẹ̀rí ọ̀rẹ́ nìkan ní mọ́ sọ pé èmi ọ̀wá iṣẹ́ o ọ̀nà lèmi ń wá ìbá tẹlùmí ó parí léèwé ó parí iṣẹ́ tán iṣẹ́ náà ló tó wá bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀rí ọ̀rẹ́ mi wà ní èmi iṣẹ́ o mi ò wá iṣẹ́ ní ẹkùnlẹ̀ akáyì so yóò ní ọ̀nà lòun wá tó wọn ọ̀nà àrísìkí náà lòun wá ọ̀rẹ́ mi ń tẹ̀ dákọ̀ wọ́n ní èmi ò iṣẹ́ o wọ́n ní ọ̀nà wá kí wọ́n ah, ah, kí irú ọ̀rọ̀ tó wọn ni a nì òun ni pé ọwọ́ ń wá ọ̀nà pé ọ̀nà wo ni parí ọkàn lálàá lójú oorun pé ọlọ́run padà sọ̀nà dáadáa fún ọ ó sì wá di dáadáa ó dèèyàn rẹ̀ ah, ah, aláàmì nínú ọ̀lọ́ alátọwálátọ̀dọ̀ ọlọ́run ni alátọwálátọ̀dọ̀ ọlọ́run jẹ́ kí ní orí ó dùn pé ah lọ́run ọmọ dúpẹ́ anábì ni tó bá ti wá jí bá wọn falyahmadillaha ta'ala alayha anábì ni dúpẹ́ fọ́lọ́run lórí rẹ̀ ọ̀pẹ́ ọlọ́run ò mo dúpẹ́ òjì ńlá láàrin lónìí ẹ̀rí èyíkẹ́ ọ̀rọ̀ awábì náà kí wọ́n wà lójú oorun kí wọ́n náà jẹun wàlá ara àdánwò lálátọ́ ti kó bá wa nìyẹn ah kí ọdákun sí kéèyàn jẹun ìdùnnú ni àbídùnnú kọ́ wàlá ìdùnnú ni tó ń jẹun lójú oorun mọ́jì kẹ́nìkan ọ̀rọ̀ anábìlẹ̀ mi sọ fún yìí o gbogbo tó bá ti jẹ́ nǹkan rẹ tó bá ti lá lójú oorun má gba ọ̀rọ̀ Yorùbá má gba ọ̀rọ̀ àwọn olóògùn àfà má gba ọ̀rọ̀ àwọn àwọn àfà ìsàfàṣẹbọ ìsàfàṣoògùn ìsàfà gba ìròrí Yorùbá gbọ́ wọ́n gbà wọ́n gbọ́ wọn bá wá sórí tẹlifíṣàn wọn bá kọ́ ilé àlá sẹ́ńtà ilé àlá wọn bá ní ẹmọ wá pé àwọn afálà mọ́ dá wọn lóhùn wàláhì tánàbí ń sọ fún ọ̀lẹ́mí sọ fún yìí tánàbí ń sọ nílẹ̀ ní sọ fún yìí anábì sallallahu alaihi wasallam ní pé fal yahmadillah dúpẹ́ fọlọ́n tó bá ti jí ni gbogbo àlá tí mo ti àlá tó dùn ọ̀nà rẹ pé owó olówó lójú oorun à wáyé pé ó dùn lójú oorun ni dúpẹ́ ni pé à ọlọ́run mọ̀ dúpẹ́ pé tó rẹ́ lómi ńlá pé ó ní lójú oorun ìdáwọ̀ tó bá lóun rí owó lójú oorun ó ní ọ̀daràn ah, ah. ṣé gbogbo nǹkan náà yóò wá wí nìsín ṣé ta ní ìpìlẹ̀ orí ti yín nígbòlẹ̀ ti rí tẹ́kẹ̀ gbé àgbákò kalẹ̀ wọ́n kẹ̀ gbákò wọ̀lú fún wa látàwọn kéékèèké wàláyé àmọ́ sọ pé mo lálàmọ́ jẹun lójú oorun àti nígbọ́ ya kẹtí wọ́n pé káì ẹmọ́ ìbẹ̀ mọ́ àníri bàbá kan tí wọ́n pé ẹmọ́ ìbẹ̀ mọ́ àníri ojú wa yìí náà ni agbọ́n agbọ́n agbọ́n ba náà ni àbí ó bá wa ni ó bá wa ni kí n má la agbọ́n ba ó bá rù mí yìí láyé tí màá sọ pé wa èmi ni ara mi ni ń bá wíwà àti gbogbo àwọn àjẹbí contemporary mi ń dìdèdè mi ń ó bá wa láyé ni lọ́mọ Ìlọrin lèmi ń sọ o ó bá wa láyé ni kíkan mọ ni ha ẹtú wo ẹwù àwọn àdéhùn láńlá ṣebí tí a bá fẹ́ mọ̀ pé èèyàn bàlágà ó tí a bá ti ní ọláṣepọ̀ lójú ọlálà ọ wà bá tara rí ó ti tí ó wẹ́ẹ̀tì á ó ti bàlágà nù yàrá léwẹ̀ àgbákò náà ti sọ yóò dá ní ìsín o lórí rédíò wọn ti sọ yóò dá àgbákò lórí tẹlifíṣàn wọn ti sọdá àgbákò lórí social media sọdá àgbákò fáwọn èèyàn orúwé lójú oorun tínú rẹ dùn wọn ni ha òṣìnú o òṣìnú o ẹni tí òbí mọ tọ́lọ́wọ́n bá ní tiẹ̀ tó lálàá lójú oorun tọ́lọ́wọ́n tí fúnlọ́wọ́ wá lálàá tó ẹkú ní olódùn kan lọ́wọ́ ànábì ní fálí ahmadillah dúpẹ́ fẹ́mi ọlọ́run tí sí mò tẹ̀ ní kọ́ lárò àlá yẹn tí ń bá lálà pé ọ̀wá bímọ tó fi kú kọ́ ó tún bọ́ sínú ìbànújẹ́ náà ní again àwọn náà ń dùn nínú bẹ̀rù tí kí náà ló dùn fálẹ̀ yahmadillah kò dúpẹ́ fọlọ́wọ́ bá rẹ̀ wala yuhaddis anábì wá ní wala yuhaddis biha àwọn lè yuhaddis biha sọ fáwọn èèyàn sọ sọ jáde ìwáyà ni wá gbé wá pé ń ń o kéde gbogbo èèyàn o ẹ̀rì ìwáyà mi di ọ̀rọ̀ yẹn ike wala yuhaddis biha illa man yuhib má sọ fẹ́ni kankan àfẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ọ̀rẹ́ rẹ tó rí pé òun náà nífẹ̀ẹ́ rẹ òun ni kò sọ fún pé la ilaha illallah orí kìíní tí ń sì ń wá láti jọ yìí ó sì lálà pé ọlọ́run sì ní kí n rí lónìí lẹ́yìn ti dúpẹ́ tán tó jí lójú oorun immediately so bí ọ̀rọ̀ àládáadáa ṣe rí nìyẹn ẹni tó bá nífẹ̀ẹ́ sí sọ fún so pé á ah, mùsùlùmí alàbá yìí kọ́ra bó ìsọ fún yẹn náà kò ṣe nǹkan kan ọmọ tí yẹn bá tún sọ fún yẹn kò sáburú ń bẹ́ẹ̀ so anábì ni wà ìdá ọ̀rọ̀ á gẹ́rà zalik àmọ́ tó bá rí nǹkan míì ti pé aláàbúlọ́lá ọlọ́lá pé wọ́n àbúwò pé àwọn kan wá fún ọlọ́run ẹ̀jọ́ ń jáde lẹ́nu rẹ̀ ah aláàbùnù aláàbùnù àbọ́jú ọ sínú náà aláàbùrúkùnù àbí ibiṣẹ́ tó wà wọ́n ti gbàṣẹ lọ́wọ́ rẹ̀ oṣù lálàbẹ̀ ah aláàbùrúkùnù arábìnrin àbí ọmọ ẹni tó ti bímọ ó sì ní gbọ́mọ òun sì kú lójú oorun ah aláàbùrúkùnù yẹn o anábì sallallahu alaihi wa sallam anábì ní irú anábì ní èṣù ni alẹ́ èṣù lọ́wọ́ bọ́ lójú oorun yẹn èṣù lọ́wọ́ bọ́ lójú oorun falyasta'iz min sharrihi anábì ní kó yá sí a'udhu billahi minash shaytanir rajim aw a'udhu billahi min sharri ma ra'aytu fi manami kí ni túmọ̀ rẹ̀ sọ pé ọlọ́run ò mọ wá ìṣọ́ lọ́dọ̀ ṣètọ́n níbi aburú tí mo rí arábìnrin wà láyé kúrò hálẹ̀ àhàdìn ọgbọ́dọ̀ sọ fẹ́ni kankan ma sọ aláyẹ fẹ́ni kankan arábìnrin fa iná alátàdóròhó aláyẹ ò lè ṣe kankan fún ọ kò sáburú tí aláyẹ kò ní sáburú fún ọ aburú yẹn ò ní kàn so ẹ àṣírí ńláńlá tí Ànábì sallallahu olọ́gba ọ̀rọ̀ yìí wá radiyallahu anhu wọn náà Nabi sallallahu alayhi wa sallam ọsọ báyìí pé ar-ru'ya as-salihah aw ar-ru'ya al-hasana Nabi ní aláàrí min Allah ọ̀dọ̀ ọlọ́run ló ti máa ń wà wal-hulm àwọn aláburúkú yẹn min ash-shaytan ọ̀dọ̀ èṣù ló ti máa ń wá anábi ní faman ra'a shay'an yakra'uhu anábi ní wọ́n tó bá rí nǹkan kan tó ṣe pé ah ẹ̀mí rẹ̀ kọ̀ lójú oorun ìkáì yóò wo lélẹ́ yìí kìí ṣàwọn èyí táwọn èèyàn ti lọ lè fọ́múlà tó ti fọ́mù ẹ̀ fún ọ torí ìtẹ́ lómi ọ̀lála pé wọ́n fẹ́ yàwó lójú oorun òun ṣèyàwó ni àìní rí yàwó fẹ́nu àbí kò ní kó òun bímọ yé wọ́n tó bímọ rí tẹ́tẹ́lẹ̀ yé yé yé yé wọ́n tó ti lọ́lẹ́ ọkọ òun lálá kó fẹ́ bímọ ọfẹ́ yá gan nù kìí ṣe yẹn o kìí ṣàwọn ìtàwọn èèyàn tán fọmúlẹ́tì fúnra wọn yìí o so yìí gbogbo àlá tó bá jẹ́ pé àlá rẹ̀ sórí pẹ̀lú nẹ́tọ́rà pẹ̀lú nẹ́tọ́ ìsẹ̀mí ayé rẹ̀ gangan tí ń jẹ́ oore fún ọ yẹn gangan tó bá ti rí lójú oorun mọ́jì kẹ́nì kankan yí padà fún ọ mọ́ gbàgbọ́ sórí tó wá lójú oorun ní dáadáa náà ní jẹ́ ìtọ́ wá lójú oorun tí ọ̀dà àìgbà náà ní jẹ́ mọ́dàmú ara rẹ̀ nítànàbí sọ fún nìyẹn sallallahu alaihi wa alihi wa sallam tábà sọ pé nítànàbí sọ fún ọ nítọ́lọ́run sọ fún oníjẹ́ báwọn o torí ànábì sallallahu alaihi wasallam ma yantiqu anil hawa ànábì ò kí ń sọ̀rọ̀ kó jẹ́ pé látinú ìfẹ́ tiẹ̀ ìfẹ́ inú tiẹ̀ ni in huwa illa wahyun yuha tí bá ṣe pé wáyé ànábì fi ń sọ ni bọ́lọ̀ ń ṣe fi ránṣẹ́ sí nìyẹn náà ànábì wá ní tẹ́nìkan bá rí nǹkan tó jẹ́ aburú yẹ kọ́rọ̀ ha tẹ́nì rẹ̀ kọ́ lójú oorun ànábì ní fálíyẹ̀ ń fúfú an shimalihi sàlàsà rọra gbẹ́nu sí ẹ̀gbẹ́ òsì rẹ̀ kó wá rọra ṣe nafas lọ́pẹ̀ nafas ni pé kò tàwédà ni yorùbá máa ń pè ní lọ́rin kò tàwédà nígbà kò tàwédà ni kò ṣe tuẹ́ tuẹ́ tuẹ́ kò níjọ pé òun tutọ́ kò sí níjọ pé fàtẹ́gùn kò ní rí bẹ́ẹ̀ pé yàn tutọ́ kò ní strong bẹ́ẹ̀ pé òun tutọ́ kò sì ní fúyẹ́ bẹ́ẹ̀ pé atẹ́gùn lòún fẹ́ jáde ó mì pé tọ́kìnì ẹ̀mẹ́ta lànàbí wa ní kò ṣiṣẹ́ gbé oṣù rẹ̀ pẹ́ lẹ́mẹ̀ta fàlíyàtà ẹwọ́n mina ṣaitan kọ́ wá sí a'udhu billahi mina ṣaitan a'udhu billahi mina ṣaitan àbí a'udhu billahi min sharri ma ra'aytu fi manami kí ọlọ́run tí mo rí tó bá mi nú jẹ́ yìí mọ́sàlá mi lọ rẹ̀ mọ́jì látàdúròhó nábì ní kò ní fara nìyà ó ti di ẹ̀kọ́ mélòó báwọn àdúà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ni kò tu iṣẹ́ kò ṣe tàfẹ́dà kò tutọ́ sẹ́gbẹ́ díẹ̀ díẹ̀ sẹ́gbẹ́ òṣì rẹ̀ ó di méjì báwọn adéṣe Jabir radiyallahu anhu àwọn Rasulullah sallallahu alaihi wasallam ó ní anábì sallallahu alaihi wasallam lọ́sọ́bà àdéṣe ẹlẹ́kẹta wọn fẹ́ kàyé o anábì ní idha ra'a ahadukumur ru'ya lẹ́mìí tẹ́nìkan bá rí àlá tó jẹ́ àlá tó ba nínú jẹ́ fàlìyẹ́bó sọ́kọ̀ àyìnyà sáàrì yìí sàlàsà kẹ́nìyàn kó ra tó tó dèdè díẹ̀ sí ẹ̀gbẹ́ òsì rẹ̀ wàyẹ̀ sa'idhu billah kó wá ṣe a'udhu bákan náà wal yatahawwal an jambi alladhi kana fi níbi tó sùn sí wọn àlejò múùfù kó mbẹ́ tàbí ẹgbẹ́ ọ̀tún lọ sùn sí lórí bẹ́ẹ̀dì rẹ̀ sọ́sẹ̀ gbé òsì tàbí ẹgbẹ́ òsì ló ti bára rẹ̀ múfù sí ẹgbẹ́ ọ̀tún máa bá oorun rẹ lọ máa sùn lọ lẹ́yìn ìgbà tó ti ṣe àwọn òṣèlú láì tán tó ti ṣe tàwédà tán múfù kúrò níbi tó wà nǹkan mẹ́ta tánàbí prescribe lẹ́yìn ó tún kù kan hadith kan tó gbé wá ipe ní ẹni yẹn fẹ́lìyàtọ̀wọ́dọ́ fẹ́lìyàtọ̀wọ́dọ́ fẹ́lìyàtọ̀wọ́dọ́ kẹ́ni yẹn ni pé tó bá lálá ìtàlá ilé ẹ̀wọ̀n pé stages ni ó lè tẹ́rù bá ọ náà ẹnu ní òjú lójú ohun Allahu Akbar ẹ̀hìn àwọn ibìkan bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ wọ̀ ṣe rí ṣètàn ala fún ọ èṣù yóò kó ọnù ìgbésí ayé rẹ yóò sì olùgbàsí ìgbésí ayé oorun rẹ yóò sì bọ̀ dá sí i ẹlòmíì ló máa ń pè à òun dára pa àwọn ìjà lójú oorun mo yes ọba wọ́n náà wo sí ọwọ́ ara rẹ̀ wò gbèsè ara rẹ̀ tó ń gbé ẹ wọ́n nà ọmọ náà ṣètò ìṣètánì lọ́nà àwọn àlejànú lọ́nà ọba ẹgbà yẹn bẹ́ẹ̀ lọ́tọ̀ pé ẹ̀rí ó sì lé sẹ́yìn náà ni ah! eh, ayé kọ́ àlejànú ni àlejànú ni wọ́n sì mọ nà ọ́nà ni so àfikún pé wọ́n náà ti ya sáàdì ọlọ́run ọba ó ti padà síbi ibi tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí so wọn nílé nà ọmọ wọ́n ló sì ìdáwọ́ pò níbi iṣẹ́ bú tó ń ṣe ẹnìkan kan nílé nà ọmọ tó ń lè dé ìtọ́ rẹ mọ́ tó látara pé kí ni wọ́n náà ti sá di ọba so àtikẹ́ lomi kó ní èyí àwọn ètò àwò aláàárẹ̀ ńgbà mí náà hmm, ṣètọ́nà àtúmọ̀ dá sí fún yẹn o dákun ìgbà tó lálàá lójú oorun wípé ẹ̀yẹ̀ bóyá owó kan wọn náà ti mọ̀ pé olówó kankan lọ́wọ́ lọ́ba jẹ́ eh, ṣètánù bá ní kọ̀ọ̀ká àwọn kí ní bá ní kọ̀ọ̀ká kí ní kan lójú oorun ọba kà ọba kà ọba kà ìgbà tí wọ́n náà kà ó jí láàárọ̀ báyìí ó sì bá owó ní ọwọ́ rẹ̀ ọ̀gá ha ha nǹkan lílá kí ní yóò ṣètánù tí wá dá sí fún ọ nìyẹn o ṣètánù tí wá dá fún ó ti wá dá sí nu wọn náà kíyèsí sí ọwọ́ rẹ̀ dáadáa tó ń tà ń sọ òun ni pé gbogbo tó bá ṣẹlẹ̀ síyàn lójú oorun ọjẹ́ oore lórí ni ọjẹ́ tó bá ọ lẹ́rù lórí ni hmm, padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe nǹkan tá nẹ́rù sallallahu alaihi wasallam ní kó ṣe so ẹ wà ní kí mo sọ lẹ́ẹ̀kan mo láwọn tán bẹ tó ṣe pé látara àlá àtara àlá wọ́n ti dolórí burúkú nínú ẹ̀sìn náà sí ni dolórí burúkú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀rí kí mo sọ lẹ́ẹ̀kan pé kì í ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ sí àwọn tó bá ń jẹ́ onísúnà torí pé kí ni ìlànà wọn ìlànà tó pí ọ̀dọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ni ní tí ò ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà anábì sallallahu alaihi wasallam náà ni tí ṣètọ́nù wá yọ sí wọn lójú oorun tí ṣètọ́nù kó wá sọ fún wọn pé wọ́n ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n sọ ní bẹ̀rẹ̀ Tabaqatul Kubra tíra àwọn onísúfì ni Sheikh Abdul Wahab Sha'rani òun ló ṣe tíra yìí Tabaqatul Kubra so wá sọ̀rọ̀ sheikh abdulkadir Jailani níbẹ̀ wọ́n ní abdulkadir Jailani píníjọ́ kan ó sùn ọba lálàá ah! wọ́n fún mi ní pé àsìkò mi ti lọ so mo ti fẹ́ káwọn èèyàn tí wọ́n kí mọ́ni ṣó ọba lálàá ipe lójú oorun wa ra'aytu fi manami lóòrùn lójú oorun anna ahadan yukallimuni fẹ́nìkan bá wọn sọ̀rọ̀ وقال هو أنبقي يا عبد القادر جيلاني أنا ربك ونو عبد القادر جيلاني من الله وبارك حللت لك ما حرم لغيرك ونو gbogbo nǹkan tó ń jẹ́ ìwọ̀ fún ẹlòmíì ó ti dàlá àlè fún ọ yìí gbogbo tó jẹ́ ìwọ̀ yìí wọ ní kí wọ́n má kírun fún mùsùlùmí kọ́ má kírun ó ní ó ti dẹ̀tọ́ fún ọ tó bá kírun kò sí nǹkan kan ìwọ ní zina má bá zina lọ ìwọ ọlọ́tí mímu má mutí lọ ó ní halaltu laka ma hurrima li ghayrik aw ma haramtu li ghayrik ìbọ̀mí ogun apẹ́ hullila laka ma hurrima li ghayrik ah àfikọ́ ìjìlá ní bá ní òun wá ní bóun ṣe gbọ́rọ̀ òun yẹn ó ní láti bí mọ́lẹ̀ láńlá kan ní òun yẹn ti ń wá olóòkàn ní a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí ó ní fansada an-nur ó ní mọ́lẹ̀ ẹ̀kan fọ́kàn ní gbó bó ṣe fọ́ká báyìí lòun bá gbọ́ mo máa rí àlìjẹ̀nú kan mẹ́rin ló bá bú ẹ̀rin kàkàkàkà wá ní láìlà ìlànà kí ṣe ya Abdulkadir Jailani oníwà Abdulkadir Jailani ó ní kan min salikin wa kan min ibadin adlaltuhum bi hadhihi ìrúyà mithli hadhihi ìrúyà ní mélòó mélòó àwọn tọ́lá àwọn sẹlọ́n tí mo fi bá yé wọn jẹ́ tí mo ti sọ di ọ̀tọ̀ Ọlọ́run pẹ̀lú wọ́n bá mọ́ ṣe zìnà ó bá mọ mutí máa ní kí ló dé wọn ní àwọn ti di wòlé ọlọ́run ó ti ríra lójú ọlọ́run ó ti wà sọ́là látòjú oorun ló ti wà sọ́là bí mo ṣe wà yìí mo ti rí ẹni tó ń pera rẹ̀ ní góòzù zamani wípé ń bolo ti jírí bolo ti wá di góòzù zamani olóhun lálá náà ni ní àlá náà lòun lá so náà mo fi ní pé àìmọye àwọn èèyàn pé pé ayé wọn ti bàjẹ́ lórúkọ ẹ̀sìn látara pé wọ́n lálàá so wọ́n mọ́ mùsùlùmí ó dààmú ara rẹ̀ ṣùgbọ́n bíi nílà kí n lálà nẹ́bí sallallahu alaihi wasallam máa débẹ̀ ní ọjọ́ mẹ́jọ jẹ́ kí n gbé kọ́ọ̀lù yìí. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹgbẹ́ ètò ọlọ́run ní jẹ́ ọbàjẹ́. Láàmì Orúkọ mi Abdulrazak Ẹlẹ́mọ̀sọ́. Ẹ̀kábọ̀. Ọ̀gá ńlá alágbàdo ní Gáúsì. Ẹ̀kábọ̀ kan àti àwọn àfáàtì fàtà ìsàrùmí àtọ́lọ́wọ̀n ní sílẹ̀. ìfẹ́ bèèrè bèèrè ní o. náà mo ń gbọ́ yín. ẹlákùn ìbéèrè mi ni pé lójú tí ẹ bá wà lójú oorun. Hmm. tó bá ń sọ fún yàn pé èyí ó lówó hmm. lójú oorun. kí hmm. ẹ wà lójú ayé wọ́n á sọ fún ọ̀tọ̀ wa ní àwọn irọ́ ni ẹ̀rì pé jọmọ táà ń wí yìí Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rùkẹ́ ó lówó aládùnú ni àbálàbànújẹ́ aládùnú ni Ànábì dúpẹ́ fọ́lọ́run ìbẹ́lọ́n pé ah, mọ́tàjí kó rí bẹ́ẹ̀ o ní tánàbí ní ká ṣe nìyẹn so náà mo fi ní ẹpá gbogbo àwọn èrò orí rọrùn sí alaikum salaam wa rahmatullah náà ẹ̀ká wà láyé ìyàwó rẹ̀ ẹ̀rá fún orú ẹni pé ó ní àdúrà kan àbí sàrà kan tí ó ṣe látàrí rẹ̀ hmm. àbí tó bá tún jí bákan náà hmm. ó sì rí i pé ní òun wẹ̀sì lára eh. irú ẹni bẹ́ẹ̀ yóò wẹ̀ jẹ́nàbà àbíjà tó gómìnà tó kọ́ ní àdúgbò ní. bẹ́ẹ̀ ni ẹ ṣeun alájì tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ tí ẹnu bá sì rí i pé òun bá ara òun tó ti rìn yóò lọ léwẹ̀ náà ni kí jẹ́nàbà náà ni ó wẹ̀ so jẹ́nàbà ni ó wẹ̀ yẹn tí wọ́n bá ṣẹlẹ̀ síyàn lójú wọn pé obìnrin olóbìnrin á ah, kínú yàn ọmọ dùn torí ẹ ti rí pé nínú ṣẹ̀rí àkínìyàn jẹ́ nǹkan tí ọ̀dà ni kí wọ́n pé ah, ah, irú rìn bú rẹ̀ ni bóyá ènìyàn ní àwọn rìn bú tí ń rìn láwọn èrò bú tí ń rò tí ọ̀dà kẹnìyàn ó kíyèsí ara rẹ̀ kó kíyèsí iṣẹ́ ọwọ́ rẹ̀ àmẹ́nìyàn yóò wẹ̀ níbẹ̀ pé yẹn wọ jẹ́nàbà ni Allahu a'lam. Naam. Wàlékùnmù sọ́lám. Àlẹ́rìnmọ̀ sọ bá ما ọmọ tẹ́ dákùn. Láàmì yìí sọ́kùn lọ kàrà. Láàmì káwọ̀. Ẹni wà tó sùn àyí wà láyẹ̀ wà tó sùn àti ẹgbẹ̀rẹ̀ ọgbọ́ ẹgbẹ̀rẹ̀ tí ń bá òjò jẹ́ púpọ̀ àlá lẹ́yìn ìlànà. Hmm. àmọ́ wọn lára ìdè wọn lọ́dọ̀ ọ̀fà kan lára ìdè ọ̀hún àtúnyẹ̀ sí ìkànnì àmọ́ bẹ́ẹ̀ ni sọ èyí tí wọ́n sàn yẹn bẹ́ẹ̀ inú mọ̀ sí àwọn yẹn létí ìdí á aláwọ̀ sọba aláwọ̀ tó ṣeré o lẹ́yìn àtìlẹ́jẹ́ o tó o tí wọ́n sọ fún àyàn láyọ̀lá inú ìgbòho fún àyàn ẹ ṣeun gan ẹ ṣeun ọlọ́run àmì pẹ́lú ẹgbẹ́ àfáà láti kókó láti kókó ojú wa ọlọ́run àti ṣẹ̀fún ẹ ṣeun gan ọlọ́run àti ọ̀yìn lẹ́tọ̀ọ̀lẹ́ ìzákùn lọ́sẹ̀rà bárakàlá fíkùn. nam ah, ẹ́ last okay ẹjẹ́ ká gbé kọlù yìí ẹ̀yìn ni last call ya alaikum salam illustrate question yìí ẹgbẹ́ kí alhamdulillah ọlọ́mọ tẹ̀yìn síwájú o amina tẹ̀yìn náà ẹ lọ sí question lọ́jọ́ ti lọ

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته